ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí Life Word ìyẹn ni ti ẹ̀ka tí a ń pè ní ọ̀rọ̀ ìyè àkókò ọ̀rọ̀ ìyè èyí tó wá láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life Word tó jẹ́ ẹ̀ka láti iléeṣẹ́ ti Global BMA Global Mission èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú eh, Nàìjíríà àti pàápàá ní ìlú Ìbàdàn fún ògo Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìṣe wa ní àkókò sí àkókò ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin káàbọ̀ níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Olúwa. Mò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa tó ń gbọ́ wa a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ẹ̀rí ọ̀rọ̀ tí iṣẹ́ tí ìránṣẹ́ ọ̀rọ̀ yìí èyí tó ń ṣe nínú ayé wa mo gbàgbọ́ wípé ọlọ́run yóò ṣe bákan náà lónìí ní orúkọ jésù kristi kí a tó máa lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí ẹ jẹ́ kí a gba àdúrà ayérayé ọlọ́run wa gbé yín ga lórí ayé wa lórí ẹnìkankan tí ó wà lábẹ́ ohun yìí adúpẹ́ fún àánú tẹ́ fi dá wa sí adúpẹ́ fún ìjẹ́ olódodo yín lórí ayé wa ní orúkọ jésù olùwàgbà ọpẹ́ wa ǹjẹ́ àánú tẹ́ fi kà wáyé Òun náà ni mò ń bèèrè fún wípé kó fi ọ̀rọ̀ yín, kó fi bọ́ wa, kó sì fi yé wa. Ká di olókun, ká di alágbára nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí. Ní ìparí ohun gbogbo ká sì di alábùkún fún. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí yìí ní agbára Ọlọ́run, a ó máa ṣe àkíyèsí kókó ọ̀rọ̀ Ọlọ́run kan tí mo pè ní rántí, rántí a ń láti rán ara wa létí wípé Ọlọ́run fẹ́ pé kí a rántí mo fẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run tí a gbé gbogbo ọ̀rọ̀ yìí kà eh, mo fẹ́ kárí látinú ìwé Joshua orí ìkarùn-ún ìwé Joshua orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún ìwé Joshua orí ìkẹtàlá orí karùn-ún ìwé Joshua orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún bíbélì wípé ó ní ó sì ṣe nígbà nígbà nígbà tí Joshua wà létí Jericho ó gbé ojú rẹ̀ sókè ó sì wò ó sì kíyèsí ọkùnrin kan dúró níwájú rẹ̀ pẹ̀lú idà fífàyọ lé ọwọ́ rẹ̀ Joshua sì tọ̀ ọ́ lọ ó sì wí fún ó sì wí fún un pé tí wá ni ìwọ ń ṣe tàbí ti ọ̀tá wa ó sì ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bíi olórí ogun olúwa ni mo wà nísinsìnyí joshua sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì foríbalẹ̀ ó sì wí fún un pé kí lè olúwa kí lè olúwa mi ní sọ fún ìránṣẹ́ rẹ̀ olórí ogun olúwa sì wí fún joshua pé bọ́ sálúbàtà rẹ kúrò lí ẹsẹ̀ rẹ nítorí pé ibi tí ìwọ gbé dúró ní ibi mímọ́ ni joshua ṣe ṣe bẹ́ẹ̀ ẹ hallelujah mo fẹ́ kí a rán ara wa létí wípé àkòrí tèní tá a máa fi jọ máa bára wa sọ̀rọ̀ òun ni rántí rántí pé kíni mo fẹ́ kọ́kọ́ rán wa létí pé ká má ṣe gbàgbé wípé Joshua ó jẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ tó jẹ́ adarí fún Ísírẹ́lì ẹni tí Ọlọ́run yàn sí ipò lẹ́yìn ikú Mósè ẹ rí i pé Mósè ti kó wọn kúrò nílẹ̀ Íjíbítì ó ń kó wọn lọ sí ilẹ̀ lérí ní ìwọ̀n tí wọ́n ìgbà díẹ̀ tí wọ́n rìn ẹ rí i pé Joshua Mósè Olúwa pè é sọ́dọ̀ a mú ṣùgbọ́n a dẹ̀ fi Joshua a fi ṣe arọ́pò láti jẹ́ olùdarí tuntun fún àwọn ọmọ àwọn ọmọ Júù tí wọ́n ń lọ sí ilẹ̀ ìlérí wọn ẹ rí nínú ọ̀rọ̀ yìí ẹ rí i pé wọ́n súnmọ́ etí bèbè odò Jẹ́ríkò ẹ ẹ rí wọ́n ti ń rìnrìn àjò yìí wọ́n ti ń rìn bọ̀ ọlọ́run ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú iṣẹ́ ìránṣẹ́ Joshua látìgbà tó ti ń darí àwọn ènìyàn rẹ̀ àwọn ènìyàn ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká ṣàkíyèsí àwọn ohun márùn-ún kan tó jẹ́ pé ó lè ran tó jẹ́ pé ó ran Joshua lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ nínú iṣẹ́ ìdarí àwọn ènìyàn Júù àwọn ọmọ Ísírẹ́lì eléyìí pàápàá ó lè ran àwa náà lọ́wọ́ nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí Kristẹni gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àwọn nǹkan tí àgbékalẹ̀ márùn-ún tí ó yẹ pé ó lè ràn wá lọ́wọ́ àti pàápàá láti lè gbégbé ayé aṣẹ́gun àkọ́kọ́ òun ni wípé a gbọ́dọ̀ lè rántí wípé ká rántí ìlérí Ọlọ́run èyí tó jẹ́ pé ó ní òun yóò wà pẹ̀lú wa títí ìlérí Ọlọ́run àkọ́kọ́ ni pé ìlérí Ọlọ́run á ń láti rántí ìlérí Ọlọ́run wípé òun wà pẹ̀lú wa pé ìwà láàyè wọn ó wà pẹ̀lú wa ẹ rí níbi tí a kà yẹn tá a bá wo orí kẹtàlá bíbélì wípé ó ní ọkùnrin kan sì dúró ní iwájú rẹ̀ ó túmọ̀ sí pé Joshua kò dánìkan rìnrìn àjò tí Ọlọ́run gbélé lọ́wọ́ kò dánìkan ṣiṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé lọ́wọ́ ẹ rí pé ó ní ọkùnrin kan ó dúró níwájú rẹ̀ tá a bá kíyèsí tá a bá tẹ̀síwájú a ó máa rí wípé ẹni tọkùnrin ẹni tó jẹ́ a ó máa rí ẹ rí mo fẹ́ kó mọ̀ ìwọ tí ò gbọ́ mi wípé ìrìn àjò àbí ìpè tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ ìdílé tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ tó lè wá pè ẹ́ sí àdìbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe pé ìwọ nìkan ló wà ọlọ́run wà pẹ̀lú ẹ bíbélì sọ nínú ìwé matthew orí ìkejì dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkọkàn dín ní ogún sí ẹsẹ̀ ogún ó ní èmi yóò wà pẹ̀lú yín títí tí ó fi di òpin ayé mo fẹ́ kó o mọ̀ wípé ìwọ nìkan kọ́ ló wà o ò dá nìkan wà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run mo fẹ́ kó o mọ̀ bíbélì wípé ó ní bí òkè ńlá bó ṣe yí Jerúsálẹ́mù ká bẹ́ẹ̀ ni olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ẹ̀ rí gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹni tí olúwa pè tí olúwa rán níṣẹ́ mo fẹ́ kó o mọ̀ wípé ìwọ nìkan kan ló wà ìwà láàyè ọlọ́run ó wà pẹ̀lú ẹ ìwà láàyè ọlọ́run ó wà pẹ̀lú ẹbí ẹ ìwà láàyè ọlọ́run ó wà pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ìwà láàyè ọlọ́run ó wà pẹ̀lú ẹ ìdí ni wípé olúwa pè ẹ́ láti lè ṣe iṣẹ́ láti lè jẹ́ láti lè fi ẹwà àti ògo rẹ̀ hàn fún ayé láti lè mú iṣẹ́ kan ṣe èyí tí ó lè fi ògo Ọlọ́run hàn fún ayé ìsinsìnyí yẹn ni ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ rántí ohun èkejì tí a gbọ́dọ̀ rántí òun ni wípé iṣẹ́ ìránṣẹ́ t'Olúwa gbélé ẹ lọ́wọ́ ìdílé tí Olúwa gbélé ẹ lọ́wọ́ àkànṣe iṣẹ́ t'Olúwa pè é sí yẹn mo fẹ́ kó o mọ̀ wípé kì í ṣe kì í ṣe kò dó nípa tiwa bí kò ṣe wípé ó dó nípa ti ọlọ́run it is not about us but it's all about Jesus it's about God that gave us the purpose ẹ̀kẹ́ hallelujah ohun tí mo fẹ́ kí a rán ti ni wípé a gbọ́dọ̀ rántí pé iṣẹ́ ìránṣẹ́ kì í ṣe titi wa kì í kò dó lórí titi wa kì í ṣe nípa tiwa bí kò ṣe rí pé ó wà nípa ti ọlọ́run àti pàápàá wípé ti ọlọ́run ni ẹ̀kẹ́ hallelujah tí a bá rántí eléyìí eléyìí kò ní jẹ́ kí ẹrù wíwo ayé kó lè wọ̀ wá lọ́rùn kò ní jẹ́ ká lè rí ara wa ká máa ní ìgbéraga kò ní jẹ́ ká lè rí ara wa bíi pé àwa ló ní iṣẹ́ wípé nípa agbára wa ni ìdílé ẹ̀yẹn ò lè tò àlàáfíà ò lè sí ọmọ yẹn ò lè gbọ́ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ti wù kó sáré tó bó ti wù kó gbìyànjú tó kò ṣeé ṣe bẹ́ẹ̀ torí pé bíbélì wípé nípa ipá kò sọ́kùnrin tó lè dúró ìdílé yẹn kì í ṣe torí títì ẹ torí ọlọ́run ni ọlọ́run ló gbélé ẹ lọ́wọ́ fún ẹwà àti ògo rẹ̀ kì í ṣe fún titi ẹ má gbé ẹrù yẹn gàgàrà sórí má rò pé tí ò bá ti sí ń bẹ̀ kíní yẹn ò ní ṣeé ṣe kò ní tẹ̀síwájú ẹbí yẹn ò ní ṣeé ṣe àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n máa rí wípé agbéṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ ẹnìkan sì ń ṣiṣẹ́ yẹn ní àti ara rẹ ni it's not about you kì í ṣe nípa titi wa but it's all about Jesus ẹni tó ní iṣẹ́ yẹn bíbélì wípé ó lẹ́ni tó ẹni tó pè mí ó ló wà pẹ̀lú mi torí pé mo ṣe nǹkan tó wù ẹ ìdí tó fi wà pẹ̀lú ẹ̀ ni pé it is be torí pé òun ló gbéṣẹ́ lé wa lọ́wọ́ oníṣẹ́ òsì fẹ́ kò ní jẹ́ kí iṣẹ́ tiẹ̀ kó ṣe kí ni o kó jẹ́ kí iṣẹ́ ẹ bàjẹ́ ògo ọlọ́run lẹ́nikẹ́ni ni ọlọ́run ò sì nígbà kẹ́nikẹ́ni kí o bá wọn pín ibi tí màá ti dánu dúró lórí ẹ̀kọ́rí ọ̀rọ̀ ọlọ́run rántí rántí ibi tí màá ti dánu dúró òun náà ni kí n tó máa lọ mo fẹ́ kó rántí wípé ọlọ́run ti ṣe ìlérí ìwàláàyè wọn pẹ̀lú wa eléyìí la rí pé larínú ìwé Joshua yẹn orí ìkẹtàlá ẹ orí karùn ẹsẹ̀ kẹtàlá yẹn wípé ọkùnrin kan ó ti Joshua èkejì ni wípé à ń láti máa rántí wípé iṣẹ́ ìránṣẹ́ ìdílé tàbí ohun kó tó ló wá gbélé wa lọ́wọ́ kì í ṣe fún ti ara wa kì í ṣe nípa titi wa ṣùgbọ́n ó jẹ́ ó jẹ́ ti Ọlọ́run ó sì gbọ́dọ̀ ó a sì gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ fún ẹni tó níṣẹ́ láti ṣiṣẹ́ láti ara wa ohun kan méjì tí a fẹ́ ka rántí lónìí yìí, òun náà ni, òun náà ni wọ̀nyẹn. Tó bá di ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a ó máa tẹ̀síwájú. Ìwọ tí ò ń gbọ́ mi, mo fẹ́ kó mọ̀ wípé Jésù Kristi òun ni Olúwa. Òun ni ẹni tó kú ní lórí igi àgbélébùú ní ọjọ́ kẹta. A, a, a, ó jíǹde kúrò ní ipò òkú. A sì rí wípé ní ọjọ́, ní ọjọ́ kẹrin, ní ọjọ́, ní, ní, ní forty days, ẹ rí i pé ó gòkè ó gòkèrè ọ̀run ṣùgbọ́n ohun kankan tó sọ òun náà ni wípé òun ni ọ̀nà òtítọ́ àti ìyè eléyìí sì ni torí pé òun náà ni òun ni olúwa òun ni ẹni tó fẹ́ wa òun ni ọba tó fẹ́ wa tó sì kú nítorí tiwa ìdí ẹ̀ ni wípé ó fẹ́ràn wa bíbélì wípé ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé ṣùgbọ́n kí gbogbo èèyàn kó lè wá sí ìrònúpìwàdà kí wọ́n sì yè tí ìwọ bá tí gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ̀ mo ń fi àkókò yìí rọ̀ wípé fi ayé ẹ̀ fún jésù kristi lónìí fi ọkàn ẹ̀ fún jésù kristi lónìí ó ń kanlẹ̀kùn ọkàn rẹ ó ń wá ọ ó ń béèrè rẹ ẹni tó ń fẹ́ ọ tó sì ń béèrè rẹ yìí mo fẹ́ kó o fi ọkàn rẹ fún fi ayé rẹ fún lónìí torí pé ọ̀la ó lè pẹ́ jù tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ó lè sọ tẹ̀lé mi pé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ jésù kristi ẹ máa bọ̀ lókun àyà mi kẹ́sì di olúwa àti olùgbàlà mi torí pa akọ́ wípé ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa òun ni a ó gbàlà jésù kristi mo képe ọ lónìí gbà mí kọ mi sínú ìwé ìyè mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tó bá ti sọ eléyìí pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kó lọ síbi ilé ìjọsìn tó wà nítòsí tí wọ́n ti ń ka ọlọ́run tí wọ́n ti ń gbàdúrà rárá pẹ̀lú wọn bẹ́ẹ̀ sọ fún ìránṣẹ́ ọlọ́run tó wà níbẹ̀ wípé lónìí ọjọ́ kọkàndínlógún wípé o ti fa ayé fún jésù kristi ní ẹni ìránṣẹ́ ọlọ́run yẹn á lè máa tọ́ ẹ, á lè máa kọ́ ẹ láti mọ ọ̀nà tó yẹ kó gba dàgbà sí nínú ìgbàgbọ́. Tí o bá fẹ́ pè mí àbí o fẹ́ bèrè ìbéèrè àbí o fẹ́ àlàyé, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní orúkọ Jésù níjọ́ mẹ́jọ, a tún máa pàdé. Jésù ni Olúwa. Ó dàbọ̀.